من العقبات في طريق العبد إلى ربه عز وجل الظلم والظلم ظلمات يوم القيامة وهو مانع من موانع الهداية والخير والشيطان مانع والنفس مانع والهوى مانع والكفر مانع والفسق مانع واليوم مع المانع الثالث وهو الظلم أعاذنا الله منه والله لا يحب الظالمين ويحب المعتدلين وأمر بالعدل ونهى عن الظلم والظلمات والظلم هو النقص وهو بترك واجب أو بفعل محرم وعن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل قال يا عبادي إني حرمت ظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا وقال فو fún ọlọ́wọ́n ọba kí ọlọ́wọ́n ọba kó gba ọpẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó ṣe àlékún ìdáyẹ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo tí ọlọ́run bá ti ṣe fún ẹnì kọ̀ọ̀kan wá dáadáa kọ́lọ̀ má jẹ́ kó bàjẹ́ eléyìí tí a ti ń tọrọ lóore kọ́lọ̀ kó má ṣe ṣe fún wa ayuhannas ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn min al-aqabati fi tariqi al-abdi ila rabbihi azza wa jal az-zulm wa az-zulmu zulumatu yawm nínú àwọn nǹkan tí máa ń kọjú ni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba tí èèyàn ti máa jẹ́ nire tá padà sọ̀yàn di ẹni aburú téèyàn á ti jẹ́ tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí tá a jẹ́ kí èèyàn padà di ẹni tí ọlọ́run bá ń bínú sí nínú ẹ̀ òun náà ni máa ṣe àbòsí àbòsí ṣíṣe sì ní òkùnkùn ní o ní ọjọ́ gbèǹde àlìkìyàmà eléyìí wá ní ìmá ṣe àbòsí yìí ó jẹ́ nínú àwọn nǹkan tí máa ń kọ dí ni kúrò ní ojú ọ̀nà dáadáa wàṣẹ ìtọ́nu máa ní ẹ bí ó ṣe jẹ́ wípé a ti sọ síwájú pé èṣù nínú tí máa ń kọ dí ni kúrò níbi dáadáa lè ṣù bákan náà an ẹ̀mí wa a máa kọ́di wa kúrò níbi dáadáa wàlháwà bákan náà ní ìfẹ́nu ìfẹ́nu náà a máa kọ́di ẹni kúrò níbi dáadáa bákan náà wà lóko furu ìmá ṣe ẹbọ sọ́lọ́ wọn bá a máa kọ́di yàn kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n bá wàlfíṣkò ìmá wùwọ́ bilẹ̀ jẹ́ ìwọ̀ ọ̀daràn a máa kọ́di ni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n bá ní èní èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan tí máa ń kọ́ dín ní kúrò ní ojú ọ̀nà dáadáa òun náà ni tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ wàhùwà zolom òun náà ni máa ṣe àbòsí àádánilọ́hù mínúhù àbí ọlọ́ọ̀ba kó má ṣe ṣọ́ wa kúrò níbi àbòsí ṣíṣe o wàláhù la yuhibbu zalimin ọlọ́ọ̀bù nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ṣe àbòsí wa yuhibbul mu'tadilin ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ṣe déédé tí wọ́n máa ń jìnnà sí àbòsí ṣíṣe wa amara bil adl bó ṣe jẹ́ pọ́lọ́ ọba pa wá láṣẹ ìmá ṣe déédé ìmá ṣe dáadáa naha ani zulum bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá alikiola ó kọ̀ fún wa níbi máa ṣe àbòsí ó kọ̀ fún wa níbi máa ṣe àbòsí wa zulumu huwa naqsu tí a bá sọ wípé nínú ìtumọ̀ ìtumọ̀ ni wípé kéèyàn dín wàhùwà bíi tẹ́rìkì wájib ìmájì nǹkan kò yí tí a pè ní àbòsí bóyá kéèyàn gbéjù sílẹ̀ ohun tó di ọ̀ràn yàn kéèyàn má ṣe ohun tó di ọ̀ràn yàn tí ọlọ́run bá pàṣẹ rẹ̀ tó ní a gbọ́dọ̀ máa ṣe téèyàn bá ti gbéjù sílẹ̀ tí ò ṣe irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe àbòsí a ó bẹ fẹ́ ilé muharram àbí kéèyàn ṣe nǹkan tó jẹ́ ìwọ̀ ohun tọ́lọ́run bá ti pè ní ìwọ̀ tí a bá ti ń ṣerú nǹkan báyìí a ti ṣe àdínkù nínú ojúṣe tó yẹ ká ṣe àti ṣe àbòsí náà nìyẹn o nínú ọ̀rọ̀ kan náà àwọn sọ̀hábà Abu Dharr al-Ghifari radiyallahu anhu ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé nínú àwọn nǹkan tí Ọlọ́run bá sọ fún un ni wípé ó ní ya ibadi ó ní Ọlọ́run bá sọ wípé ẹ̀yin ẹrú mi inni zalamtu inni haramtu ala nafsi zulman èmi Ọlọ́run ọba ohun tó ń jẹ́ àbòsí mo ṣí é ní èèwọ̀ lé orí ara mi wàjàẹ́ltuhu bẹ́yìnàkó muharrama ìmá ṣe àbòsí mo ṣe é lè wọ fún ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yin ẹrú mi tí mo dá fálà sàfọ̀ọ́lámù ẹ má ṣe àbòsí síra yín o ẹ má gba àbòsí láyé o ẹ má fi àbòsí ẹ má fi bára yín lò fálà sàfọ̀ọ́lámù ẹ má ṣe àbòsí. wàkọ́ọ̀lá tàcàlà ọlọ́run bá ń sọ fún wa látara burú tí ń bẹ níbi àbòsí ó ní wàkàdálíkà àkùdùrọ̀bìkà ìdá àkọ̀dàlùkúrọ̀ wàhíyà zọ̀ọ́límàn ọlọ́run ní gẹ́gẹ́ báyìí lọ́lọ́ ní ìgbámú ìgbámú tó le koko tí ọlọ́run bá máa ń gbàyàn mú ìdá akọ̀dàlù kúrọ̀ nígbà tó ọlọ́run bá àlekè ọlá tó bá gbà àwọn aráàlú kan mú wàhíyà zọlímọ̀tún nígbà táwọn aráàlú yìí tí wọ́n ṣe àbòsí tí ọlọ́run bá bá gbà wọn mú ìnà akọ̀dàhù wàlíìmù ìṣẹ́dì ìgbánimú ọlọ́run bá kó ó sì le koko kọ́nà kó má fi ìbínú ẹ̀gbẹ́ ẹnìkọ̀ọ̀kan wa mú ọlọ́run bá sọ fún wa ń bomi pé wàlá tahsabanna Allaha ghafilan amma ya'malu zalimun ọlọ́run ní ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ bá rí àwọn tí wọ́n ń ṣàbòsí lórí ilẹ̀ tí ọlọ́run bá ń lọ wọn lára tọ́lọ̀ ọba ò tí ì mú wọn tí ò tí ì gbá wọn mú kó fìyà jẹ wọn fala tahsabanna Allaha ghafilan amma ya'malu zalimun ẹ má rò wípé àbí ọlọ́run ọba fọ́nú fọ́ra àbí ọlọ́run ọba gbàgbé àwọn tí wọ́n ń ṣàbòsí pé à ọlọ́run ò rí wọn ni àbọ́lọ́run ò tiẹ̀ ní tó lè ṣe fún wọn ni ọlọ́run ni ẹ má rò bẹ́ẹ̀ o innama yuakhiruhum li yawmin tashkhasu fihi al-absar ọlọ́run ní ìdí àwọn ọlọ́run ọba àwọn alábòsí yẹn à ń dá wọn jù à ń dá wọn gúnlẹ̀ ni a pa wọn tì a fi wọn lẹ̀ a lọ́ wọn lára títí di ọjọ́ tó jẹ́ wípé ojú a máa pò yí báyìí òun lọ́jọ́ tí a fi wọ́n lẹ̀ fún muhti'ina muqni'ina ru'usihim la yartaddu ilayhim tarfuhum wa afidatuhum hawa nígbà tí ìyà ọlọ́run bá lékè ọlá bá dé ọlọ́run bá ní ẹ̀rí àwọn kèfèrí àwọn tí wọ́n ń ṣe àbòsí tí wọ́n á sorí kọ́ látara ilé koko ìyà ọlọ́run bá lékè ọlá kọ́lọ́run bá lékè ọlá kó má gba ẹnìkọ̀ọ̀kan wa kó má gba wa mú wa anziri nasa yawma yatihimul azab ọlọ́run ní ìrí ànábì sallallahu alaihi wasallam bá mi kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa ọjọ́ tó jẹ́ wípé ìyà máa wá dé bá wọn fayaqulu lladhina zalamu rabbana tó jẹ́ pé ní ìgbà tí ìyà bá dé àwọn tí wọ́n wá ṣe àbòsí wọ́n wá máa sọ pé ìwọ ọlọ́wọ́n bá o akhirna ila ajalin qarib ìwọ ọlọ́wọ́n bá wá lọ lára fún wa ní àsìkò díẹ̀ sí i nujibu da'wataka wa nattabi'ir rusul nígbà tó bá ti lọ lára yìí àwa máa gbọ́rọ̀ sí ìwọ ọlọ́wọ́n bá lẹ́nu àá sì máa tẹ̀lé òjíṣẹ́ rẹ ọlọ́wà ní awalam takunu akusamtu min qabli ma lakum min zawal ṣé ẹ̀yin tẹ wá ń bẹ̀bẹ̀ lẹ́ni ẹ̀yin náà kọ́ lẹ máa ń sọ ń gbà kan ni pé ma lakum min zawal irọ́ níjàre kò sí ń tọ́lọ́ fẹ́ fi wá ṣe a lè parun láíláí wasakantum fi masakini alladhina zalamu anfusahum watabayyana lakum kayfa fa'alna bihim ọlọ́run ní ṣùgbọ́n àwọn ààyè táwọn alábòsí tí wọ́n ti gbé rí tọ́lọ́ ọba ti pa wọ́n run tó ti kó wọn kúrò lórí ibẹ̀ ṣèbẹ́yìn náà ń gbé bẹ̀ ẹ̀ ń rí kayfa fa'alna bihim wa darabna lakum lamsal ẹ̀rí bá ṣe ṣe wọ́n ẹ̀yin náà ń gbọ́ ìtàn àwọn aadi ẹ̀ ń gbọ́ ìtàn àwọn ará samud ẹ̀ ń gbọ́ ìtàn àwọn tó ti lọ ṣáájú yín bọ́lá ọba àlekèọ́lá bó ṣe fìyà jẹ wọ́n kọ́lọ́n kó má fìyà jẹ ẹnìkọ̀ọ̀kan wa wa muhammad sallallahu alayhi wa sallam nípa àbòsí òun náà sọ fún wa pé ìtẹ́kù zuluma ó ní ẹ páyà àbòsí ṣíṣe o fáyìnà zuluma zuluma ti yawmal qiyama ó nítorí pé ẹrí àbòsí ṣíṣe yìí òkùnkùn ni níjọ́ gbèǹdé alikiyama àwọn tó bá jí alábòsí ẹni òkùnkùn ni wọn inú òkùnkùn náà sì ni wọn máa wà ní ọjọ́ gbèǹdé alikiyama ọlọ́run bá sọ pé inna wa kọla tún sọ pé inna Allaha la yumli liz-zalim ọlọ́wọ́n ọba àlekíọ́lá ẹni tó bá jẹ́ alábòsí ọlọ́wọ́n wọn lára ọlọ́wọ́n á máa wọn lára kò ní mú fàyídà àkọ́dàhù lámìú fìlítùhù ṣùgbọ́n tí ọlọ́wọ́ bá àlékè ọlá tí ó bá gba alábòsí mú báyìí alábòsí ò ní bọ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá àlékè ọlá tó mọ̀ kọ́rọ̀ a lẹ́yìn ìgbà tá lọ́bi sọ eléyìí ó wá káyà tó lọ́n ti sọ wípé gẹ́gẹ́ báyìí lọ́lọ́run ṣe máa ń gbá àwọn èèyàn mú o ní ìgbà tó bá gba àwọn aráàlú kan tí wọ́n di alábòsí mú àti pé gbígbá ni mú ọlọ́wọ́ koko ni nínú ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa ó ní alimuslim akọ́lé muslim ó ní ṣe rí mùsùlùmí ọmọ ìyá ló jẹ́ fún mùsùlùmí láyà zulimuhu kò ní máa ṣe àbòsí sí ẹni tó bá jẹ́ mùsùlùmí kò ní máa ṣe àbòsí sí mùsùlùmí ẹgbẹ́ wàlà yàkírùhù bákan náà kò ní máa tẹ́ńbẹ́lẹ̀ kó máa fojú yẹpẹrẹ wàlà yàkúzùlùhù kò sì ní máa yẹyẹ watakuwa hahuna wayushiru ila sọdirihi salasa marod anabi sọlọ alayhi wa sallam ó wá ń fi ọwọ́ gbá ayé ẹ̀ báyìí pé ẹ rí payọ lọ́wọ́n ọba inú ọkàn ló wà o inú ọkàn ló wà o bí hasabi muri mina sharri anyahkiro akọhul muslim wọ́n ní ẹ̀rí aburú tá a máa bẹ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa wà lórí òdiwọ̀n bó bá ṣe ń yẹpẹrẹ ọmọ yẹ́ẹ̀sì kóló ni muslim ala muslim haram ẹ rí mùsùlùmí kan gbogbo tó bá jẹ́ nǹkan ní ẹ̀ lórí mùsùlùmí mi èèwọ̀ ni kò gbọ́dọ̀ débẹ̀ dámùhù ẹ̀jẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ ta sí ọmọ yẹ kó wá ta ẹ̀jẹ̀ sílẹ̀ láìda wá máa lòhù owó ọmọ yẹ kò gbọ́dọ̀ jẹ́ ní ọ̀nà àìtọ́ wàhídùhù ìjẹ́ ọmọlúàbí rẹ̀ personality ẹ̀ kò gbọ́dọ̀ bàá jẹ́ rọwáhù muslim ọlọ́run bá tún sọ fún wa wípé máàlì vọ́ọ̀lì mi iná mi náà sọ ọlọ́run níṣẹ́ rí gbogbo ẹni tó bá di alábòsí wọn ò ní rí alárànṣe wọn ò ní rí olùrànlọ́wọ́ níbòmí ọlọ́run ní máàlì vọ́ọ̀lì mi iná mi hamim wàhálà ṣẹ̀fì ìyòtọ́ ọlọ́run ní gbogbo alábòsí pátápátá wọn ò ní rí ọ̀rẹ́ ayò tó bá dọjọ́ gbèndé àlìkìyàmà wọn ò ní rẹ́ni bá wọn ṣọ̀rẹ́ wàhálà ṣẹ̀fì ìyòtọ́ wọn ò sì ní rẹ́ni ṣìpẹ̀ nígbà tí wọ́n bá wà ní ìṣòro kọ́ wá rí ni bá wọn bí ọlọ́run pé wọ́n lọ́wọ́ bá wa yọ́nú sí i ọlọ́run ní alábòsí ò ní rí o wà gbólómo ilà sàlásà ti àkṣà ẹ wàá rí àbòsí ṣíṣe a máa pín sí ọ̀nà mẹ́ta azólùmù fi hákì láàyè azawajalla ìmá ṣe àbòsí sí ọlọ́run ọba àlekèọlá ìmá ṣe àbòsí sí ọlọ́run ọba wàhúwa mẹ́nìcúnlọ́hìn min hákìhì wàhúwa ìbàdàtúhù wàhídáhù la òun náà ni wípé ohun tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá ká má fi fún ọlọ́wọ́n ọba ẹni tó bá ti ń ṣe léyìí ó ti ṣe àbòsí sí ọlọ́wọ́n ọba wa haqqullahi ala al-ibad ohun tó sì jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá lórí ọmọ ẹ̀dá ènìyàn tí wọ́n gbọ́dọ̀ fún ọlọ́wọ́n ọba ayé àbùdù òun náà ni pé kí wọ́n máa sìn wala yushiriku bihi shay'an kí wọ́n sì má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba tá a bá ti wá rẹ̀ tí ò sin lọ́hùn tó wá ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba hadha zalimun irú ẹni bẹ́ẹ̀ alábòsí ni fi haqqi Allahi ta'ala irú ẹni bẹ́ẹ̀ ti ṣe àbòsí sí ọlọ́wọ́n ọba àlekíọ́lá wa huwa a'zamu az-zulm sì ni tó tóbi jùlọ nínú pé èèyàn ṣe àbòsí ọlọ́wọ́n bá sọ fún wa wípé inna shirika la zulumun azim ọlọ́wọ́n ní ìmáa ṣe àbòsí sọ́lọ́wọ́n ọba òun náà ní ìmáa ṣe ẹbọ eléyìí sì ni àbòsí tó ga jùlọ ni o. ẹ rí ọlọ́wọ́n ọba àlekè ọlá wàhùwà àzọ kọlákọ̀ọ́ka wàrọ̀sákọ̀ọ́ka ọlọ́wọ́n báyìí òun lọ́ba tó dẹ òun lọ́ba tó ń pèsè fún ẹ wàrọ̀ báàkà òun lọ́ba tó ń tọ́jú ẹ tó ń rí ẹ wà kẹ́yìfà tàtàjàrà ìlà ìbàdàtì ghairihi báwo ló ṣe wá fẹ́ gbójúgbóyà tí wàá wá máa sin nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba àlekíọ́lá so nǹkan àkọ́kọ́ tí máa ń kọ́ yín ni tó jẹ́ àbòsí òun náà ni máa ṣàbòsí sọ́lọ́wọ́n ọba àlékè ọlá ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ká máa fi fún ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run náà sì ni pé ká sìn tá a bá ti ń sin nǹkan míì àti ń ṣe àbòsí sí ọlọ́wọ́n ọba àlékè ọlá ọba tó dá wa ọba tó ṣàánú ọba tó kẹ́ wa wá wá fi zat ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà téèyàn máa gbà ṣe àbòsí òun náà ni kéèyàn máa ṣe àbòsí sí ẹ̀mí ara èèyàn gangan wà wá ayánsálì ìsánú nafsahu òun náà ni pé kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kó gbàgbé ẹ̀mí ara rẹ̀ ọlọ́run sì ní wàlá takunu kalẹ̀dínà náà sùn lọ́ha fa ansahum anfusahum ulaika humul fasikun ọlọ́run ni ẹ má gbàgbé ọlọ́run ọba ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbàgbé ọlọ́run látara kó gbàgbé ọlọ́run ọlọ́run ọba wa jẹ́ káwọn náà gbàgbé ẹ̀mí ara wọn ẹni tó bá ti gbàgbé ẹ̀mí ọlọ́run tó bá gbàgbé ọlọ́run gbogbo tó lè ṣe láǹfààní nínú ìmá gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ìmá tẹ̀lé òjíṣẹ́ ìmá ṣe dáadáa irú ẹni bẹ́ẹ̀ á gbàgbé láti máa ṣe gbogbo nǹkan báyìí torí kò ti gbàgbé ọlọ́run ọba nọ́sùlọ́ha fànẹ́fìyàhùn ọlọ́run láwọn ẹni gbàgbé ọlọ́run ọlọ́run sì ṣe wọ́n lẹ́ni ìgbàgbé kọ́lọ́ ọba kó má ṣe wa ní ẹni wa ya'malu fi ghayri maslahati nafsihi irú ẹni bẹ́ẹ̀ gbogbo tí ò ní ṣe láǹfààní òun la máa lùgbésí ayé ẹ̀ lé lórí ọlọ́run ni wala tulqu bi aydikum ila tahluka wa ahsinu ọlọ́run ni ẹ má fi ọwọ́ ara yín ẹ má fi para yín run o ẹni tó mu sìgá fàpẹrẹ sẹ́mi kó ń ṣàbòsí sẹ́mi ara ẹ̀ ni ẹni tó suicide intihar tó pa ẹ̀mí ara ẹ̀ ó mú ọ̀bẹ ni àbí nǹkan kan ló mú ló fi parẹ́ irú ẹni bẹ́ẹ̀ kí ló ń ṣe jọ̀mọ́ ó ń ṣe àbòsí sí ẹ̀mí ara ẹ̀ ni torí ń pín ẹ̀mí ẹ̀ ó ní ẹ̀tọ́ lé lórí lìjásadìka àléka akọ ara rẹ̀ ó ní ẹ̀tọ́ lé ẹ lórí àsìkò tó yẹ kéèyàn sùn tí a bá ti sùn à ń ṣàbòsí sẹ́mi yẹn ni ohun tó yẹ kéèyàn jẹ téèyàn ò bá ti jẹ èèyàn ṣàbòsí sẹ́mi ara yẹn ni ìgbà téèyàn bá ń ṣàìsàn tó yẹ kó lóògùn tó wá wò kóhun ò tiẹ̀ ní lóògùn irú ẹni bẹ́ẹ̀ ń ṣe àbòsí sí ara yẹn sẹ́mi ẹni torí pé gbogbo nǹkan tó lọ́ọ́ bá fún wa yìí ọlọ́ọ̀ bá fẹ́ ká tọ́jú ẹ̀ ni ẹni tó bá ní ojú anabi wa muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe inú àdúrà pé wàmàtìrìnì bisámàì wàbásọ́rì wàjásàdì a máa ṣàdúrà pé ìwọ ọlọ́wọ́n ọba àlekè ọlá waj'alhu warisa minni ìwọ ọlọ́wọ́n ọba jẹ́ kí n gbádùn ojú mi jẹ́ n gbádùn etí mi jẹ́ kí n gbádùn ara mi kó o sì jẹ́ kí àwọn ẹ̀ka ara yìí kó o jẹ́ kí wọ́n ṣe àgbà mi ìtumọ̀ ẹ̀ ni pé tẹ́mi mi a fi bọ́ àwọn ẹ̀ka ara yìí ìwọ náà bàbá mi tọ́jú wọn so ojúṣe ni àwọn nǹkan tó náà bá fún wa yìí a tọ́jú ẹ̀ ẹ̀ka ara wa kọ̀ọ̀kan a gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ dáàbòbò gbogbo tó bá lè kó bá a gbọ́dọ̀ gbìyànjú láti sára fún un. ìbá ṣe àbòsí sí ẹ̀mí ara wa ọlọ́wọ́ bò fẹ́ o. wakọ̀dé zọ́lámù ádámù wàháwáhù nàfṣáhùmá ẹ̀rí ìyá wa àti bàbá wa ńlá ádám àti hàwá wọ́n ṣe àbòsí sí ẹ̀mí ara wọn. iz akala mina shajarati almamnu'a nígbà tí wọ́n jẹ igi tí ọ nínú ntọ́nà ọba ní kọ́ máa jẹ pé wala taqraba hadhihi shajara fatakuna mina zalimin ẹ má ṣe súnmọ́ igi yìí o ẹ má ṣe súnmọ́ igi yìí o torí pé tẹ bá ti súnmọ́ gì tẹ jẹ èso ẹ ẹ máa bẹnu alábòsí fàákàlà minha àwọn méjèèjì sì jẹ mbẹ ṣùgbọ́n gbàtà àwọn méjèèjì tí wọ́n wá jẹ yìí kí ni wọ́n sọ qala rabbana. nígbà táwọn méjèèjì rí i pé á ah, ohun tọ́lọ ni a máa ṣe àti ṣe àti ṣàbòsí sẹ́mi ara wa ọ̀wá ni rọ̀bánà zọ̀lámùnà fúsànà ọlọ́run ọba wa o zọ̀lámùnà fúsànà àti ṣàbòsí sẹ́mi ara wa báyìí fàyílàm tẹ̀fìrìlánà wa tẹ̀rẹ̀hámùnà tí wọn náà ọba tó o bá kẹ́ wa kó o sì ṣàforíjì fún wa lànà kùnánà mìíràn kọ̀sìrì àmà bẹ́ẹ̀ nu ẹni tó ti pòfo kọ́lọ́ má di àkófo. Adam àti Hawa wọ́n túbá lọ sọ́dọ̀ Ọlọ́run wọ́n ṣẹ́rí padà sí ọ̀dọ̀ Ọlọ́run nígbà tí wọ́n ṣe àbòsí sí ẹ̀mí ara wọn. bákan náà ànábì wa Yunus alayhi salam nígbà tọ́lọ́ ọba ní kó pèpè sójú ọ̀nà Ọlọ́run kó pe àwọn ọjọ́ ẹ̀ àwọn ọjọ́ ẹ̀ yìí wọ́n kọ̀ wọ́n gbọ́rọ̀ sí i lẹ́nu Ọlọ́run wá promise wọn wípé tí ó bá ti di àṣùbà lọ́la ìparun bọ̀ ìparun bọ̀ ojú ẹ̀sìn yín ó ti ṣú báyìí ẹ̀rú bà náà bí ọlọ́wọ́ ọba ó wò gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wípé kí pààrọ̀ ètò dé kí n tètè fi àwọn aráabí ilẹ̀ ńgbà tí wọ́n gbọ́ ṣùgbọ́n náà ọba ò tí ì yọ̀ǹda fún pé kó kúrò nílùú ó wá kúrò nílùú nígbà tó wá ṣe báyìí ọlọ́wọ́ ọba àlékí ọlá ó wá dúró dé ní àárín omi ó di pé ọkọ̀ ojú omi wọ́n mì àwọn tó wà ń bẹ̀ wò pé kí ni ká ṣe tí ó bá di wípé ẹrù pọ̀ nú omi tí ọkọ̀ ojú omi bá fẹ́ tẹ̀rì nínú tí wọ́n máa ń ṣe òun náà ni wípé a bẹ̀rẹ̀ sí da àwọn ẹrù kọnù kọ́kọ́ ojú omi lè dúró déédé tí wọ́n bá dẹrù nù tí ò dúró déédé ohun tí wọ́n padà wò ní wípé òkè àwa two hundred la wà lórí ọkọ̀ ojú omi ẹ jẹ́ ká da àwọn èèyàn hundred sínú omi ẹlòmíì lè ká ah, ìwà burúkú lélẹ̀ kò sí ohun tó lè ṣe tó jù yẹn lọ ìyí tí gbogbo àwọn two hundred á fi parun ẹ jẹ́ àdá hundred sínú omi ó wá kú pé ta la fẹ́ dà sínú omi ànábì Yunus alayhi ó wà nú àwọn tó pé káwọn jù sómi nígbà òde omi ẹja ńlá bá gbé mi ẹja ńlá ó gbé ànábì mi nígbà gbé mi ní ní ànábì ni Yunus izahaba mukhadiban nígbà tó bínú kúrò ní ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ẹ̀ ó ti rò wípé ọlọ́run ọba àlekè ọlá èèrí àdánwò ọlọ́run kò ṣe sá fún tó o bá sá fún àdánwò ọlọ́run ọba ń bì kan tọ́lọ́run bá ti kọ àdánwò mú ẹ òun sá lọ ọba ń bomi náà ni. ó rò páwọn ọlọ́run a lè gbá òun mú bí tó ń lọ ni nígbà tí ọlọ́run ọba wá gbá mú tó di wípé ẹja gbé mi ṣe mọ̀ pé tẹ́jà bá gbé èèyàn mi ohun tó yẹ kó ṣe wọ́n ní ṣáàkì tó gbé ànábì ọlọ́run yìí mi kẹ́míkà tó wà lẹ́yìn ẹnu ṣáàkì tí ò bá mí ìyàn gan lásán àbó tiẹ̀ mí oúnjẹ látara kẹ́míkà tó wà nínú ẹ̀ láàárín bíi few minutes ẹni yẹn máa jẹra ó máa jẹ tán ni amẹ́ǹtì ni lẹ́ẹ̀fi ni pé inú ẹranko tí máa ń jẹun jù ní ṣáàkì wà ṣùgbọ́n pẹ̀lú gbogbo kẹ́míkà tó wà nú ẹ̀ yìí ọlọ́run bá dáàbò bo ànábì Yunus kí ló wá ṣe ó sọ ọ́nú ẹja di mọ́ṣáláṣí ó bẹ̀rẹ̀ sí ṣèrántí ọlọ́run ọba tòró gbà wípé ibi tó ń wà ìkòsẹ́ni lè la òun ẹni tó gbóhùn débi òun fẹ́ sá ni ọlọ́run bá wá dúró dòun ó gbóhùn mu kò wá sẹ́ni tó lè la òun àyàfi ọlọ́run ọba àlekí ọlá fagbọ́nà aláǹdá kò dira àlẹ́ yìí ó ti wò pé kò sẹ́ni tó lè la òun àyàfi ọlọ́run ọba fanada fi zulumat ó wá bẹ̀rẹ̀ sí pariwo nínú òkùnkùn fi zulumat nínú àwọn òkùnkùn ni òkùnkùn òkùnkùn nú ẹja òkùnkùn sálẹ̀ omi allah ilaha illa ant ó bẹ̀rẹ̀ sí pé ọlọ́run ọba kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún àyàfi wọ́ lọ́wọ́ ba subuhánaka mímọ̀ wọ́ lọ́wọ́ ba inni kuntu mina zalimin èmi ti ṣàbòsí sí ẹ̀mí ara mi eléyìí fi yé wa nípa pé a máa ń ṣàbòsí sẹ́mi ara wa tá a bá ṣàbòsí sẹ́mi ara wa tá a kó ẹ̀mí ara wa síbi tó lè pa wá run kò sí tó lè là wá ju ká padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ba wazulumu fi haqqil makhluqat ọ̀nà ẹlẹ́kẹta lẹ́yìn pa aṣàbòsí sọ́nà ọba aṣàbòsí sẹ́mi ara wa òun náà ni ká ṣàbòsí sí ẹlòmíì ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni àwọn màláìkà ni àbí àwọn àlùjọ̀nù àbáwọn ẹranko èèyàn á máa ṣàbòsí sí àwọn ẹ̀dá yìí ṣùgbọ́n náà bò fi àbòsí ìṣàbòsí sí àwọn ẹ̀dá ẹ̀dá tí ò ṣẹ̀ ẹ̀dá tí ò pa wá lára àkìndédé pa àkìndédé pa wọ́n torí pọ́nà ọba dá wọn náà fún àǹfààní kan ni káwọn náà lè ṣẹ̀mí ni báwo ṣe nífẹ̀ẹ́ kú àwọn ẹ̀dá iná ò nífẹ̀ẹ́ kú tẹ bá lé ẹranko kan sè tó mẹ́pẹ́ fẹ́ pa òun níjọ́mọ́ òun náà ní dúró dè yìí òun náà sásàlà fẹ́mi ara ẹni so ọlọ́run bò fẹ́ ká kó nira bá wọn àwọn màláìka ọlọ́run ọba gbogbo tó bá máa ń ni wọ́n lára tá a bá fi ń ṣe a máa kó nira bá wọn ni gbogbo ilé a sá fún bẹ́ẹ̀ náà ni àwọn àlùjọ nù ẹ wàá rí àbòsí ṣíṣe sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí tọ́nà ọba sọ fún wa wípé inni gọlam inni haramtu zulma ala nafsi tọ́nà ni mo ṣe àbòsí lé ara mi lórí mo ṣe é léwọ̀ waja'altuhu bainakum muharrama mo sì ṣe ìmá ṣe àbòsí láàrin ara yín mo ṣe é léwọ̀ fala tazalamu ẹ má ṣe àbòsí fúnra yín ẹ má ṣe àbòsí fúnra yín ọlọ́ọ̀bá kọ̀ fún wa o wa qad harrama hadha wa fi salasati ashiya ọ̀nà ọba kọ àbòsí ṣíṣe ẹ wàá rí àbòsí tọ́nà ọba kọ yìí a máa wáyé látara ọ̀nà mẹ́ta láàrin ara wa àbòsí a máa wáyé lọ́nà mẹ́ta wàfídìmá àkọ́kọ́ òun náà ni àbòsí ẹ̀jẹ̀ èèyàn lè ṣe àbòsí sí èèyàn pẹ̀lú pé ká tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́nà tí ó tọ́ kàlíkọ́tìlì gẹ́gẹ́ bí ẹni tó pààyàn gẹ́gẹ́ bí ẹni tó pààyàn ó ti ṣe àbòsí ni àbòsí á sì máa wáyé fìlà àrọ́ọ̀t níbi ìjọmọlúàbí ẹni tó jẹ́ ni ire ká parọ́ mọ́ ẹni tó jẹ́ ni ire ká parọ́ mọ́ kó ní ṣìnà ni àbòsí lélẹ́yìn náà jẹ́ bákan náà filamuwal a máa ṣe àbòsí sáwọn èèyàn látara owó wọn ká jẹ owó wọn lọ́nà àìtọ́ ẹni tó jẹ́ olórí gbogbo owó tán ni kó fi ṣèlú ó fi ń ṣe ẹ̀mí ara ẹ̀ ni irú eléyìí náà àbòsí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna dima'akum wa amuwalakum wa a'radakum haramun alaykum ó ní ṣe rí ẹ̀jẹ̀ yín àti owó yín àti ọmọlúwàbí yín èèwọ̀ ní láàrin ara yín o ka hurmati yawmikum hadha ó ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ọjọ́ eléyìí ọjọ́ yìí yẹn ni ọjọ́ àràfà tí ànábì sallallahu alayhi wa sallam hajj tó ṣe ìdágbére lànàbì ti ń sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam ó ní gẹ́gẹ́ bí ọjọ́ àràfà ṣe di àràfà yìí bó ṣe di ọjọ́ ọ̀wọ̀ bákan náà fi baladikum hadha orí ilẹ̀ yìí tá a wà yìí ìlú tá a wà yìí bó ṣe jẹ́ ìlú ọ̀wọ̀ yìí ní àsìkò tá a wà yìí bó ṣe jẹ́ àsìkò ọ̀wọ̀ yìí oṣù tá a tún wà yìí ó tún jẹ́ àsìkò ọ̀wọ̀ ó ní bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ yín ọmọlúwàbí yín owó yín ló ṣe jẹ́ nǹkan ọ̀wọ̀ ẹ gbọ́dọ̀ máa fi ọ̀wọ̀ wọ̀ ọ́ wàlá sílàtú kẹsìrọ fìzúlùm alghayb ìmá ṣàbùsí sáwọn èèyàn lórí àwọn ọ̀nà yìí àpèjúwe tó pọ̀ ni alghibatu wà nàmímà ká máa ṣe òfófó àwọn èèyàn iṣẹ́ tí wọ́n fi rán wa ká ṣe òfófó ẹ̀ ìmá ṣàbùsí sáwọn èèyàn ni walghibatu ìmá sọ̀rọ̀ àwọn èèyàn láì dá lẹ́yìn wọn ni àbí lójú wọn azina ìmá ṣe ṣìnà ìwà àbàjẹ́ ni torí pẹ́tẹ́ ṣe ṣìnà pẹ̀lú èyí irú ẹni yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìyàwó èèyàn kan ni ó ṣeé ṣe kó jẹ́ pọ́mọ èèyàn kan ni ó ṣeé ṣe kó jẹ́ pé ẹbí èèyàn kan ni tẹ́ bá ti ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ tẹ́ ẹ fẹ́ ní ọ̀nà àìtọ́ ẹ ti ṣàbòsí sí àwọn ẹbí irú ẹni báyìí so a gbọ́dọ̀ gbìyànjú láti rí pàṣà fún un ìkọ́nù àwọn sọ̀hábà ó lọ bá nàbì sallallahu alaihi wasallam ọ̀dọ́ ni tí ò ti ṣèyàwó ó nírè òjíṣẹ́ ọlọ́wọ́ bá ara mi ò lè gbé mọ́ fún mi níyọ̀ǹda láti lọ ṣe ṣìnà ànábì sallallahu alaihi wasallam ó ní kò tọ́ kéèyàn ṣe ṣìnà ànábì bá gbé ọwọ́ sí ayé ẹ̀ báyìí ó bá ṣe àdúrà fún un nígbà tó sì máa ṣàdúrà yìí tán èrò burúkú tó wá sí ọkàn arákùnrin ó sì ti kúrò lórí ẹ̀mí ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó wá ń sọ fún wípé tí ò mọ̀ pé tó fẹ́ ṣe ṣìnà pẹ̀lú yẹn ó lè jẹ́ àbúrò èèyàn kan ó lè jẹ́ gbọ́n èèyàn kan ó lè jẹ́ ọmọ èèyàn kan kódà ó lè jẹ́ yẹ èèyàn kan so ṣé wọn náà máa fẹ́ kí wọ́n ṣe ṣìnà pẹ̀lú ya ẹ sọ ábà yìí ní rárá ṣé o máa fẹ́ kọ́ ṣe ṣìnà pẹ̀lú ọmọ ẹ ó ní rárá àǹtí ẹ ń kọ́ ó ní rárá ó ní so àwọn tó fẹ́ ṣe pẹ̀lú yìí náà ẹbí ni wọ́n jẹ́ fẹ́ èèyàn kan ànábì sallallahu alaihi wasallam ó ṣe àdúrà farakùnrin èrò burúkú yìí ó ti kú òní ẹ̀mí ẹ̀ so wàá sẹ́rìkọ̀tù ìmájalè ìmáṣàbùsí ni èèyàn kan ló lówó ta máa jí dúkìá tá a jí èèyàn kan ló ní báyìí máa ṣàbòsí ni wà zòkòríyà ìmá fáwọn èèyàn ṣe yẹ̀yẹ́ àbòsí náà ni o wà kọ́tùlù nọ́ọ̀sì ìfàwọn èèyàn ṣe yẹ̀yẹ́ yìí ó ṣe pàtàkì tó pọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní man ra'a minkumul mubtaliya ó ní tá a bá rí èèyàn kan nu yín tó wá rí èèyàn kan tí ọlọ́run bá dánwò pẹ̀lú nǹkan kan bóyá ẹsẹ̀ ló ń dùn ni ọwọ́ ló ń dùn ni ojú ló ń dùn ni àbó ní nǹkan àbùkù kan lára ni ó ní kírú ẹni bẹ́ẹ̀ kó má fi ṣe yẹ̀yẹ́ kó má fi ṣe yẹ̀yẹ́ àdúrà ni kó ṣe kó má dúpẹ́ fọ́nà ọba àlékiọ́lá ọba tó la òun àfáàní mímọ̀túlí kárí alhamdulilayi lẹ́dí àfáàní mímọ̀ tùlí kàbí wàfàdọ́lani alákẹ́sírì mímọ̀ nìkọ́lákọ̀ tẹ̀sídìlà ó ní kó máa sọ wípé ọpẹ́ ni fọ́lọ́ ọba àlekíọ́lá ọba tó ṣe pàdánwò tó fi kan ẹni kò fi kàn mí kò ṣe mí lárọ kò ṣe mí ládìtí kò ṣe mí láfọ́jú tó fi dún ẹni wò ó wá dá mi mo dúpẹ́ fọ́lọ́ ọba ó dá mi nú àwọn ẹ̀dá tó dáa jùlọ bákan náà nínú ọ̀nà tá a máa fi ṣàbòsí kọ́tùlù nọ́ọ̀sì òun náà ni ìmá pa àwọn èèyàn ipa àwọn èèyàn iṣẹ́ àbòsí ni wà á kúlù máa lè gbèrè ìmá jẹ owó àwọn ẹni ẹlẹ́ni ní ọ̀nà àìtọ́ nínú ọ̀nà ọmọ ṣàbòsí ni wà á máa ní ẹ̀rù zakat ẹni tó wó tí zaka wọ owó ẹ̀ tí ò bá ti yọ ó ń ṣe àbòsí ni torí pé òdiwọ̀n tó jẹ́ zakanu owó ẹ̀ yẹn owó olówó ni nígbà tí ò bá ti yọ àwọn ẹni tó lówó yìí kò fún wọn ní o wà á kìlò rìbá ìmá gbá rìbá ìmá fún àwọn èèyàn riba ìmá jẹ rìbá gbogbo eléyìí náà àbòsí ni. àwọn tá a fún ní rìbá wọ́n mẹ́kì profit ni wọ́n mẹ́kì profit ni kò sí ohun tó kàn wá mbẹ̀ káwa ṣáàtì ká lówó látara wọn ni ohun tó kàn wá ni so eléyìí náà àbòsí ni o gbogbo eléyìí táwa sọ yìí a máa jí àbòsí sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo àwa tá pera wa ní human rights lágbàáyé lẹ́ni talent tó bá ń ṣègbìyànjú láti kọ àwọn àbòsí so a gbọ́dọ̀ gbìyànjú jẹ́ ọmọ láti sá fún àbòsí kọ́lọ́ má ṣe làwọn ń bẹ̀ wálé takhalusu nínú zolom káwá lè là kúrò níbi àbòsí alaykum bima yati ó dọwọ́ ẹnì wa láti mójútó àwọn nǹkan tó ń bọ̀ yìí àkọ́kọ́ ń bẹ̀ atawbatu ilallahi kama adam wa hawa ó dọwọ́ wa ìmàtúbà kúrò níbi àwọn àbòsí tá a bá ti ṣe gbogbo tó ní kálukú wa tá a bá ti fi ṣe àbòsí sọ́nà ọba ẹ jẹ́ ká túbá kú mbẹ́ o èyí tá a bá fi ṣe àbòsí sí ọmọnìyàn ẹ jẹ́ ká túbá kúrò ńbẹ̀ èyí tá a fi ṣe àbòsí sí ara wa ẹ jẹ́ ká túbá kúrò ńbẹ̀ ọlọ́run ní wàtúbù ila Allahi jami'a ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ẹ kúrò ńbi ẹ̀ṣẹ̀ tẹ́ bá lè ṣoríire kọ́lọ́n ọba kó fẹ́ ní kọ̀ọ̀kan ṣe kò ń gẹ́ dáadáa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a rọ̀ wá lọ́wọ́ láti lè máa jìnnà sí àbòsí al-khawfu min da'watil mazlum òun náà ní èpè ẹni tá a bá ṣàbòsí sí ẹ̀rẹ̀ tá a bá ṣàbòsí sí jọmọ́ tó bá ṣẹ́ ìpè fún wa àdánwò ńlá ni o ànábì wa Muhammad ó sọ fún wa wípé sallallahu alayhi wa sallam ó ní ittaqu da'watil mazlum ittaqu da'watil mazlum ànábì ni ẹ máa bẹ̀rù èpè àwọn tá a bá ṣe àbòsí sí fa innahu laysa baynaha wa bayna Allahi hijab ó nítorí ń pé èpè tẹ́ńtà ṣàbòsí sí tó bá ṣe fún wa kò sí gàgà láàrin èpè yẹn àtọ́ náà wọn ba èpè yẹn máa dí ọ̀dọ̀ náà wọn ba straight ni la ṣe gbọ́dọ̀ gbìyànjú láti máa sá fún ọ. ànábì tún sọ fún wa sallallahu alaihi wasallam ó ní salasatun tustajabu da'watuhum ó ní ẹ̀rí àwọn mẹ́ta kan ọlọ́run bá máa ń gbàdúrà tí wọ́n bá ṣe o èpè tí wọ́n bá sì ṣẹ́ àkọ́kọ́ òun náà ni òbí àdúrà tó bá ṣe fọ́mọ ọlọ́wọ́n bá máa gbà èpè tó bá ṣe fún ọmọ ọlọ́wọ́n bá máa gbà ó wà ní musafir ẹni tó bá jẹ́ arìnrìnàjò tó bá ṣe àdúrà tó bá ṣe èpè ọlọ́wọ́n bá líkẹ́ ọlá máa gbà ló fi jẹ́ ń pa arìnrìnàjò à í ṣàbòsí sí o wálímọ́zulùm bẹ́ẹ̀ náà lẹ́ńtà ṣàbòsí sí tóun náà bá ṣe àdúrà àbòṣẹ́ ìpè ọlọ́run bá máa ń gbà á gbọ́dọ̀ gbìyànjú láti máa fele sọ́kàn á máa ràn wá lọ́wọ́ nígbà tá a bá fẹ́ jowó lówó lọ́nà àìtọ́ a fẹ́ pààyàn lọ́nà àìtọ́ a fẹ́ parọ́ máwọn èèyàn ní ọ̀nà àìtọ́ tá a bá ti rántí pábò sí la fẹ́ ṣe àti pé tó bá ṣe àdúrà lé wa lórí ọlọ́run bá ṣe tán láti gbà nínú tá a là wá kúrò ń bí àbòsí nasoro zolom wálímọ́zulùm òun náà ni pé ẹni tó ń ṣàbòsí ká ràn lọ́wọ́ ẹni tó ń ṣàbòsí fún ká tún máa ràn wọn náà lọ́wọ́ ìyẹn ló fi jẹ́ pé wa ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ọlọ́run ni ẹ máa rọra yín lọ́wọ́ lórí dáadáa ẹ máa rọra yín lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹ rí ní àwùjọ tá a bá wà a gbọ́dọ̀ jẹ́ kí àwùjọ wa kó di àwùjọ tí ò ní fàyè gba àbòsí kó di àwùjọ tí ò ní fàyè gba àbòsí táwọn èèyàn bá fẹ́ ṣe àbòsí kí wọ́n máa rí àwọn nǹkan kan lẹ̀ tá a máa jẹ́ kó bẹ̀rù nínú tó lè má jẹ́ kí àyè gbàbò sínú ìlú òun làwọn ọlọ́pàá wà ṣùgbọ́n tá a bá wo ọlọ́pàá wa lẹ́ni a rí i pé reverse is the case ni nǹkan míì la máa bá ń bẹ̀ ẹni tó fẹ́ ṣàbòsí fún yàn báyìí a tún wá lọ pálì pẹ̀lú ọlọ́pàá pàfẹ́ afẹ́ ṣèjàmbá fẹ́ ni ni o tẹ́ bá wá gbẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́pàá gan ìwọ náà lọ sẹ́tù ẹ̀ ẹ lọ yanjú ẹ̀ láàrin ara yín ṣùgbọ́n tí ọlọ́pàá bá dúró déédéé ẹni pé kò ní sábòsí láwùjọ nínú àwọn nǹkan tó lè kó àbòsí kúrò láwùjọ òun náà ni àwọn ọba àwọn tí wọ́n jẹ́ olórí bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn kọ́kọ́ wọn balẹ̀ pé ẹni tó ṣe àbòsí sí mi tí n bá ti lọ sọ fún ọba ọba bá mi pè é wọ́n á gba ẹ̀tọ́ mi kúrò lọ́wọ́ ẹ̀ ló fi jẹ́ pé àwọn nǹkan yìí tó bá ti wá mẹ́hẹ̀ láwùjọ wa kò ní sí hope mọ́ tó bá ṣe àbòsí fèèyàn kan òun náà wò pé ohun tóun lè ṣe òun ni pé kóun náà lo agbára tóun bá ní ẹ̀rí pé Islam kọ́ wa òfin ìlú náà sì kọ́ wa béèyàn kan bá pa èèyàn a kì í sọ wípé àwa fúnra wa a fẹ́ parú ẹni bẹ́ẹ̀ a níláwa fúnra wa a fẹ́ parú ẹni bẹ́ẹ̀ bí torí pé kí ni torí pé pààyàn torí pé ńgbà tí wọ́n bá lọ fẹ́ pa á di àwọn ẹlòmíì náà tó tún ní ẹni àwọn náà lè láwọn fẹ́ pa àwọn náà di a wá di wípé àwọn èèyàn máa para wọn náà lù ṣùgbọ́n gbà táwọn èèyàn bá mọ̀ wípé téèyàn kan bá pa èèyàn àwọn táwọn bá dọ́dọ̀ ọlọ́pàá àbòsí náà làwọn máa bá pàdé ńbẹ̀ kò ní sí fọkànbalẹ̀ nínú àwọn nǹkan tó lè establish déédé táàsì fàbòsí kú lẹ̀ ní orílẹ̀-èdè òun náà nílé ẹjọ́ ilé ẹjọ́ wa táwọn èèyàn bá fọkànbalẹ̀ páwọn máa bá déédé pàdé ńbẹ̀ ayé tó fẹ́ ṣe àbòsí ẹ̀rù a máa bà láti ṣe kíni láti ṣe àbòsí anábì muhammad sallallahu alayhi wa sallam ó ní unsur akhaka zaliman aw mazluman anábì ní ràn ọmọ ìyá rẹ lọ́wọ́ eléyìí tó ń ṣe àbòsí àtẹn tí wọ́n ṣe àbòsí fún àwọn sọ̀hábà wọ́n ní haza mazlum wọ́n ní ìrè òjíṣẹ́ ọlọ́wọ́n ọba agbọ́tẹn tó ṣàbòsí fún tó bá ṣàbòsí fún ṣe gbogbo wa máa dìde dúró pé rárá o gbọ́dọ̀ dá nǹkan yẹn padà fún fama balu zọlì ìdí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ẹni tó wá ń ṣe àbòsí bóun la ṣe fẹ́ ràn lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní kó fu àìdíyàwó ànábì ní ẹ dá lẹ́kun tó bá ti fẹ́ ṣàbòsí gbogbo yẹn dìde rárá ò gbọ́dọ̀ lu ọmọ yẹn lọ́nà àìtọ́ rárá ẹrù ẹlẹ́rù nìyẹn ò gbọ́dọ̀ gbé ọmọ ọlọ́mọ nìyẹn ò gbọ́dọ̀ pa táwọn èèyàn bá ti fẹ́ ṣe aburú táwùjọ bá ti di bi wípé a máa fi wọ́n lẹ̀kan ṣaburú ni àwùjọ máa bàjẹ́ ẹni tó fẹ́ ṣaburú tó bá rí pé ibi tóun ti fẹ́ ṣe àwọn èèyàn tó wà láwùjọ gan wọn ò ní gbà fóun ẹ̀rí fífi aburú yìí á dínkù ní àwùjọ wa eléyìí jẹ́nu tí a máa ṣe láti lè dẹ́kun aburú kọ́nà ọba àlekíọ́lá kó má ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wá ṣe kò ń gẹ́ dáadáa rọ́dùn mọ́sùlámà nínú tá a tún máa ṣe láti dẹ́kun aburú òun náà ni wípé ohun tá a bá gbà lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àbòsí ká dá padà fún wọn ẹni tó ti jí owó ìjọba kó dá owó ìpadà ẹ̀rí pé lè ṣẹlẹ̀ díẹ̀ nígbà tí president wa Buhari kọ́lọ́mbà wa ṣàlékún dáadáa fún àti àlàáfíà tó pọ̀ àti gbogbo àwọn olórí tí wọ́n ń ṣe dáadáa pátápátá ní gbogbo àgbáyé ẹ̀rí pé ńgbà tó kọ́kọ́ wọlé kò tiẹ̀ tí ì sọ̀rọ̀ àwọn oríṣiríṣi èèyàn ti ń dìde nígbà báyìí báyìí èmi náà jíye báyìí ẹ wọ àwọn èèyàn tó tiẹ̀ jẹ́ èèyàn kàǹkàkàǹkà àwọn tó ti jẹ president rí oníkálukú náà lọ kówó díẹ̀ wá pé bóyá tá a bá kó lè ilẹ̀ wọn ní bí wá níyì tó kù mọ́ àwùjọ náà ni tó lórí bá da ẹ̀rí páwọn èèyàn á da so rọ́dùn mọ́sùlámà àwọn nǹkan tá a bá jẹ lọ́nà àìtọ́ ká dáa padà owó ọmọ orúkọ tá a ti jẹ lọ́nà àìtọ́ ká dáa padà ẹni tá a ti ṣàbòsí fún ká dáa padà ẹni tá a ti bú lẹ́yìn ẹ̀ ká sọ fún pa ti bu kó foríjì wá tá a bá lè ṣe báyìí ká gbìyànjú láti máa sọ dáadáa nípa ẹ̀kọ́ yóò máa ṣé ni gbowó kan fún ẹni kò gbowó fún mi mo kàn ṣáà rí pé èèyàn dáadáa ni gbogbo dáadáa tá a bá mọ̀ pé nìyẹn ká máa padà sọ eléyìí jẹ́nu tí a fi máa bọ́ níbi àwọn aburú yìí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man indahu mazlamatun li akhihi ó lẹ́nikẹ́ni tó bá jẹ́ pé ẹ̀tọ́ ọmọ yẹ tó ti gbà ní ọ̀nà àìtọ́ tó bá wà ní ọ̀dọ̀ ẹ̀ faliyatahallal minha anabi ni kó lọ bọ́wọ́ bọ́sẹ̀ kú o mbẹ́ o kó dá padà o fa innahu laysa samam dinar wala dirham ó nítorí pé kò sí owó kan téèyàn jẹ ní ọ̀nà àìtọ́ bóyá owó ìdọ́là ni pound sterling ni náírà ni ló bá gbà ní ọ̀nà àìtọ́ min qabla an yukhaz min hasanati ó nírú ẹni bẹ́ẹ̀ kó yá tètè dá padà ṣáájú kó tó di ọjọ́ gbòǹde àlìkìyàmọ̀ tó jẹ́ pé ìrun tó kí ààwẹ̀ tó gbà wọ́n kọ̀ máa fi dá dọ́là padà fáwọn tó gbà lọ́wọ́ wọn ni o fàyílàmù yakunláhu hasana ó ní tó bá wá di pé ṣe olóore kò wá sílẹ̀ mọ́ rárá ó kí ìdàmì sẹ́yìn àti àkíyìí faturi hata àléyìí àwọn tó ti ṣàbòsí sí wọ́n wá bẹ̀rẹ̀ sí máa kó ṣe aburú wọn wọ́n wá máa kó sínú iṣẹ́ títí ẹ̀ ànábì sọ́ńbọ̀mí ó ní atẹ́dọ̀rúnà t ti jò kọ́lẹ̀ ìyẹn lẹ́nu tó jẹ́ wípé ó kówó sórí business ó wọ bankruptcy gbogbo owó tó wá kó sórí business gbogbo owó ìparun pátápátá àwọn sọ̀hábà ní alimofilisu mọ́nlá dirham lahu wàlà mata wọ́n lẹ́nu tá a lè sọ pé ó ti jò kọ́lẹ̀ òun náà lẹ́nu tí ò lówó ẹni tí ò níyàwó ànábì ní rárá o alimofilisu min ummati ó ní ẹni tó jẹ́ ẹni tó jò kanlẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn mi máa ń yá ti yá ọmọ kìyàmà bíi zakatin wà sọláàtin wà hasanatin ó lẹ́yìn tó jẹ́ pé ó wá ń jọ gbèǹde àdìkìyàmọ̀ ó kó iṣẹ́ olóore tó pọ̀ ó kó wa wákọ́dé zọ́lá mọ́ ṣùgbọ́n gbà tó dé yìí wọ́n wá ń tú ẹrù ẹ̀ wò ó ti ṣàbòsí sẹ́lẹ̀ wà ṣàtàmọ́ hàdà ó ti bú eléyìí kórí ẹ̀ ò pé wà á kọ́dà mọ́lá hàdà ó ti ń gba owó eléyìí ní ọ̀nà àìtọ́ ó ní wọ́n wá bẹ̀rẹ̀ láti máa kó àwọn iṣẹ́ olórí ẹ̀ wọ́n wá máa pín fún ọ tó ṣàbòsí fún lẹ́yọ kọ̀ọ̀kan nígbà tí iṣẹ́ olórí ẹ̀ bá tán wọ́n wá bẹ̀rẹ̀ sí máa kó iṣẹ́ aburú àwọn ẹni wọ́n máa kó mọ́ tiẹ̀ faturi hafinna nígbà bá wá ṣe lè tán wọ́n wá jù sínú iná kọ́lọ̀ kó má ṣe ìlànà ìkọ̀ọ̀kan wa níbi iná akólókọ́ lẹ́hàdà astagfirullahi walakum wàst واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet in continuation of the topic Al-Aqabat fi Tariq al-Hidayah, impediments on the right path, that is the things that will take us away from the path of Islam. In the previous sermon, we have mentioned five. The first one we mention is Iblis, Shaitan. Shaitan is always available for every believer to take him away from the path of Allah. Why the second is the soul. Soul of man is an open enemy of man. The third we have mentioned is self-desire. Why we mention after that al-kufru, disbelief in Allah. And in the previous sermon we mentioned criminality. A criminal is also is always debarred from the rahmah, from the mercy of Almighty Allah. Today what we have mentioned is injustice injustice as zulum to be unjust to Almighty Allah, to be unjust to oneself and to be unjust to other creatures of Almighty Allah. We have said that injustice can be in three folds. The first one is to be unjust to Almighty Allah. And by being unjust to Almighty Allah means that a slave worships other than Almighty Allah. Allah is our creator. He creates us. He nourishes us. He gives us everything that we need wa atakum min kulli ma sa'altumu every demand that we made to Almighty Allah as Allah has given us everything after that for someone to worship other than Almighty Allah is an injustice on the part of that person towards his creator so as a believer we should not associate any partner to Almighty Allah Allah said inna shirika la zulmun azim verily associating partner with Almighty Allah is the grievous sins is the grievous injustice. So this is the first thing we have mentioned. The second one we have mentioned is to be unjust to oneself. And being unjust to oneself is to involve in activities that can destroy us. When we indulge in things that can destroy us, it means we are not just to ourselves. When someone is sick, Islam advises that you take medication. For one to be sick and avoiding medication is an act of injustice to oneself. We have mentioned the examples of some prophets of Almighty Allah. Like Adam, he was unjust to himself by eating what Allah has forbidden. Allah told Adam and his wife not to come near the tree, the forbidden tree. They ate from the tree. After that, they realized that they, are, they were unjust to themselves. And they said to Allah, O oh our Lord, and Anfusana, we have indeed been unjust to ourselves. If you don't show your mercy upon us and forgive us, we will be among the losers. Allah forgive them because they turned to Almighty Allah in repentance. Another example we mention is the example of Prophet Yunus. When Allah sent Yunus to his people to give them da'wah, to call them to the path of Allah, these people desist. They refuse to follow the guide of Yunus. When Allah promised them that the wrath of Almighty Allah is going to descend upon them, Yunus alayhi left these people without the permission of Almighty Allah. On his way, Allah caused upon them problem in the sheep so they don't know what to do the next thing was to put some some of these people into the ocean and Yunus was part of the people that were very lucky to be put into the ocean and a, a big shark swallowed him while in the shark he prayed to Almighty Allah to forgive him that he was unjust to himself and Allah forgive him as well so this is part of the injustice to oneself Smoking is an act of injustice. Someone that is smoking is killing himself. So by doing that, it's an act of injustice. The third part we have mentioned is to be unjust to other beings, to be unjust to other creations of Almighty Allah, to be unjust to the animals, or unjust to the angels of Almighty Allah, or the jinn, or other fellow human beings. To be unjust to them can come in many ways. We have mentioned that it can be classified into three by taking their blood unjustly By killing people without a just purpose is an act of injustice. By taking their money, their property unjustly is an act of what? Of, of zulum, injustice. Stealing people's money, taking their possession without their permission is an act of injustice. Fala tazolamu. Allah told the Prophet sallallahu alaihi wasallam, Ya ibadi, O you my slaves, inni haramtu ala nafsi zuluman. I have made injustice upon myself forbidden waja'altuhu bainakum muharrama and I made it unjust on you people to be unjust fala tazalamu be just be just Allah commanded that we should be just mali zalimina min hamim wala shafi'i yuta' on the day of judgment the people that are not just will not have friends they will not have people that will intercede for them before Almighty Allah Allah says, وَمَا لِظَالِمِينَ مِنْ أَنصَارٍ The unjust people will not have helpers on the day of judgment. So as Muslims, we have mentioned some things. If you want to be safe from injustice, the first thing you have to do is always repent to Almighty Allah. Remember what you have done that is not just. Repent to Almighty Allah by seeking the forgiveness of Almighty Allah. Part of what we have mentioned is to always remember the evil of injustice Remember the evil of injustice and that Almighty Allah answer the prayer of the one that you are unjust to. The Prophet sallallahu alaihi wasallam said, Allah will not remember, will not reject supplication of three people. Al-Musafir, the traveler, the, uh, the traveler, wa Al-Mazlum, the one that is dealt with unjustly. Allah will always accept their prayer. Wal Walid and the parents when the parents pray for the child Allah will always accept the prayer so we should be afraid of the people's prayer part of what we have to do to save from injustice is to return the things that you have taken from people unjustly. When you take people's money, return it to them. When you abuse them, try to say good of these people. So these are part of what we have said in the khutbah that is going to save us from injustice. When you look at the world today, you will see that the leaders are not just to the followers. Husbands are not just to their wives. Fathers are not just. With, uh, uh, between their chi uh, children the prophet sallallahu alaihi wasallam a companion went to the prophet he wanted to give some gift to some of the students and deny other children of that gift Then the Prophet sallallahu alaihi wasallam told the companion Bashir bin Nu'man that aw Nu'man bin Bashir ittaqillaha wa'adil bayna awladik fear Allah and be just among your children and be just among your children husband should be just at home the wife should be just if you are a worker you have to be just to your what to your boss if you are a boss you have to be just to your workers that is the problem we are having today we have the minimum wage issue the people at the ends of affair are not ready to pay labourers ordinary thirty thousand naira which is not enough for survival in this our country and when you see this leader look at what they take home a minister or a senator who is in jail by now is taking up to fourteen million naira every month a senator If a senator that is not going to office is taking 14 million naira on monthly basis, what do you think will be the take home of a regular senator that is going to, to the office? When some people are taking 14 million naira per month, they are not ready to pay others thousand naira. Then where is justice? So this is what Almighty Allah has forbidden we should try as fellow human beings to be just among us. So when you are just, Allah is going to show mercy upon you. I'dilu bayna awladikum. Allah said He has commanded us to be just. Inna Allah ya'muru bil adil. Allah has commanded that we should be just. So we pray to Almighty Allah to accept the khutbah and accept our salat. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله